أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله ومباد السلام عليكم ورحمة الله وبركاته أدعى قسم ولون لون في جكي ولا لا في لا روتيني أدعى قسم ولون وبانا أترى كيف يفعل نبي محمد صلى الله عليه وسلم يكره ọkọ mọ́kànlórí ànẹ́bí kọmọ bá wọn sọ àwọn ará ilé rẹ̀ tí wọ́n gbà fún un gbogbo tó wọn bá rìnà ìlànà ànábì náà tó fi jẹ́ gbẹ̀dẹ̀ rẹ̀ kíá wọn. gbogbo àwọn olùkọ́ wa pátá ọlọ́mùsàbà àtàwọn ẹlẹ́sìn olóore bọ́ra síbi àná wọn àwọn òbí tó bí wá ìdúnú gbogbo alọ́ńdàkùnmọ́sà ń bá wa ṣe fún wọn. ìrọ̀ ayé wa rẹ̀ kíá wọn nínú wa ní mùsùlùmí mùsùlùmá nínú gbogbo ògbà ọlọ́mùsà jẹ́ sí alọ́mùsà ń bá wa ṣe fún wọn. bẹ̀rẹ̀mọ̀tì araham rahman gbogbo wa náà pátá kọ́lọ́n kó gbàdúrà gbogbo wa kọ́lọ́n kó fi wá sí kúńgẹ́ àánú ọlọ́run èyí tí a ó tún máa gbéyẹ̀wò láàárọ̀ tí ní wọn náà ni àdìsẹ́lẹ̀ kejì tí ní ọgọ́ta nínú síratàmọ̀ tí ní àtọ̀ hadith eléyìí tí a ń ká fúnra wa. ìyàwó Aisha àwọn ni wọ́n gba àdìsí náà wá àdìsí náà ló máa sọ̀rọ̀ lórí ọ̀kan nínú àwọn náfìlà tá a máa ń ṣe náfìlà náà tó sì pàtàkì pọ̀ ànábì wá fẹ́ sọ ọlá tó wà fún náfìlà náà. عن عائشة رضي الله عنها عن النبي صلى الله عليه وسلم قال ركعة الفجر خير من الدنيا وما فيها أخرجه مسلم bá dìsí mùsùlùmí nìyẹn ní àdìsí tí ń jẹ́ àdìsí ẹlẹ́ẹ̀kejì dín ní ọgọ́ta tí a ń sọ fún àwa gẹ́gẹ́ ti mọ̀ Aisha àwọn ni a sọ pé kí wọ́n gba àdìsí náà wá gba alátọ̀dọ̀ kí ọlọ́run ọlọ́run kó máa bá sọ irun tá a máa ń kí ká tó kí irun àṣùbà bó ṣe wà nípìnlẹ̀ ni pé ká sọ pé táwọn èèyàn sáà máa ń sọjọ́ wọn ní rákàtí ìlú fàjírì rákàtí ìlú fàjírì tó yorùbá máa sọ ikú tó ó wọlé ṣùgbọ́n lédè lárúbáwá a ní rákàtí ìlú fàjírì kò wọlé lédè lárúbáwá. bó tilẹ̀ jẹ́ sí wípé lárúbáwá ni wọ́n fẹ́ sọ ṣùgbọ́n padà di yorùbá ni lárúbáwá sọ rákàtí àtàlífàjírì ni wọ́n ń pè rákàtí àtàlífàjírì ìdí kan sí kejì ló tún lè jẹ́ kó jẹ́ rákàtẹ́ yìí kò ní jẹ́ rákàtẹ́ ní rákàtẹ́ yìí lè fàjẹ́ ìdí kan sí kejì ló lè jẹ́jọ́ rẹ̀ yìí lè fàjẹ́ rẹ̀. ń jẹ́ bẹ́ẹ̀ òun náà ni ìrun rákà méjì tá a máa ń kí ṣáájú ká tó kí ìrun àṣùbà ìgbà tá a sì máa kí òun náà nígbà tá a lè fàjà rí bá ti jáde náà lòun náà tá a máa ń kí i ìgbà akíhun náà kalẹ̀ kálífàjáde nígbà kálífàjáde bá jáde làwọn kíráka ṣe ìfàjì tá à ń sọ yìí. alẹ́ tí wọ́n sọ fún wa pé raka kálífàjáde ìrún láka méjì tá a máa ń kí sáájú kí á tó kírun ṣubú yìí khairun nínà dúnìyà wà máa fi yà ó lóore ju ayé gangan gangan lọ wà máa fi yá àti gbogbo tí ń bẹ nínú ayé ẹ wo nǹkan torí ọlọ́run ẹ wo nǹkan torí ọlọ́run ẹ wo ohun tá à bí sọ fún wa ànábì ní rákà àtàlífàgìrì táǹkì ó lóore ju ayé àti ti bẹ̀ nínú ẹ̀ lọ. jọ̀mọ́ nínú àdéhùn yìí báwo láti gbọ́ yé àbí kí làwọn nǹkan tí ó súnmọ́ táàbì lè gbọ́ yé dáadáa ẹ bá níbi ti gbọ́rọ̀ kalẹ̀ níbi gbọ́rọ̀ kalẹ̀ ànábì ní rákà àtàlífàgìrì lóore ju ayé àti ti ayé lọ. nínú àwọn àtúmọ̀ táàbì gbọ́ yé ń bẹ̀ nínú tí òjé kẹ́lẹ́ bí o kí rákà àtàlífàgìrì yìí lásìkò tó yẹ kó kì í tí ń bọ́ mọ́ lọ́wọ́ òun ni pé ayé náà ní ń lé bóyá yálà ẹni tí ń ṣe iṣẹ́ kan lọ́wọ́ ni látara iṣẹ́ tí ń ṣe lọ́wọ́ kò rí sílẹ̀ kó ṣe rákàtẹ́ ilifájèrè àbí rákàtẹ́ ilifájèrè tá à ń sọ̀rọ̀ kò sí rí ṣe tí wọ́n fi ń gbẹ̀rún dúró bí ẹ ti ń sálámù báyìí náà ló ń pẹ́ à ìsàlápá kíníkà ti di ìtara lọ lè ṣe kíní wá àyè náà ni gbogbo àwọn nǹkan tí wọ́n ń ṣe ti ń lé yìí àlẹ́bí ni kó sì kírun lákàtà alifájìrì yẹn ó lóore ju ti ń wá kinu ayé yẹn lọ. bákan náà àlẹ́bí tún fi hàn á pé wà máa fi ya gbogbo tí ń bẹnu ayé pátá ká ṣe lákàtà alifájìrì ó lóore jù lọ nígbà mẹ́rin mi náà tó yẹ pé nǹkan kan míì náà ni ó di òun náà lọ́wọ́ nínú àwọn nǹkan tí ń bẹ nínú nínú ilé ayé yìí nínú àwọn nǹkan tá a máa ń lò àbí nínú àwọn nǹkan tá a máa ń wá kì í náà bákan náà àárín gbogbo tó wù kó lè jẹ nínú ẹ ayé gan là ń lé ni àbáwọn kankan tí ń bẹ nínú ẹ téèyàn máa fẹ́ ní nínú ilé ayé ni káṣí nábìlà aráka ṣe fájírì yìí ó lóore ju kéèyàn póun wà nǹkan kan nínú ilé ayé lọ yálà àwọn èèyàn tẹ ni àbọ̀ èèyàn tẹ ni wọ́n sì jẹ́ pé wáyé pé nínú àwọn súnà tá ànábì sallallahu alaihi wasallam tá ànábì náà máa wo mọ́ tá ànábì òkè ń fi ńlẹ̀ gbà kan láì má ṣe òun náà ní rákẹ́ àtàlífàjìrì. abẹ́rẹ́ bàtà lánàá náà kọ́ lóun kò sí nínú fáwọn náà pẹ̀lú ànábì ti gbé kalẹ̀ yìí àwọn ọmọ bí ládàá rẹ̀ ti pọ̀ tó eléyìí jẹ́ ká ọmọ bí ládàá rẹ̀ ti pọ̀ tó gàtà rẹ̀ ti pé khayrun mina kéèyàn kó òní sẹ́yìn kan láyé ni kéèyàn kó òní kẹ́kọ̀ọ́ láyé ni kò túmọ̀ síbẹ̀ o ṣùgbọ́n àwọn ẹ̀sẹ̀ ká mọ̀ pé gbogbo tó wù ká lè dà láyé gbogbo tó wù ká lè jẹ́ láyé rákàtà alifájìrì yẹn ó lóore nǹkan tí mùsùlùmí máa ń dì mẹ́rù láti máa ń ṣe gbogbo wà ní. èyí ò túbọ̀ ṣe pé bóyá yẹn kéèyàn má ṣe tọ́ yẹ kéèyàn ṣe àbí àti ní olóde jáde lọ ní láwọn ẹ̀sìn máa kà mí jáde láti nìkan kò nídìí kí n kẹ́kọ̀ọ́ kò nídìí kí n pé mo fẹ́ ṣiṣẹ́ nǹkan rárá o ìyóò ti fẹ́ èyí ó sì kẹ́kọ̀ọ́ èyí ó sì máa wá dáadáa dáadáa nulẹ̀ ayé náà ṣùgbọ́n nǹkan tẹ́fẹ́ káwọn ènìyàn pé gbogbo bí tí wọ́n kẹ́yìn wá ni tó kò lè lo lára tí yóò rí ń bẹ̀ kò lè tó ládàá kéèyàn ọmọ kéèyàn lákàtà ìfàjẹ́ yìí eléyìí káwọn ẹ̀pẹ́ ànábì fìdí ẹ̀ múlẹ̀ ànábì òsì ẹ̀kọ́ bọ́mọ wa lọ́wọ́ ànábì fẹ́ ká kí ní gbogbo ìgbà ká máa sọ di ẹ̀ kí ṣubú ìtàn àsìkò tó wà òun ni ẹ̀rí kó lákàtà fájìrì lákàtà fájìrì àsìkò wá ní ọ́fíìsì àsìkò rẹ̀ náà ní kọ́bùlà mọ́dá kọ́bùlà sọ̀rọ̀ àtọ̀rọ̀ fájìrì gangan àwọn àfáàkàn gbé akpé téèyàn bá wá rí kí téèyàn fi kí lákàtà fájìrì níbi tó pàtàkì dé téèyàn gbọdọ̀ jókòó ọmọ lọ́wọ́ kéèyàn ó sì tún san padà nígbà tí wọ́n bá ké sùúrù ìtàn ìgbà sára. torí ti eléyìí káwa náà ká má fọwọ́ yẹpẹrẹ ká má fi mú torí ọ̀dà ọlọ́run á tún máa tẹ̀síwájú nígbà míì nínú àdìsí ìjọ máa tẹ̀lé ìyẹn ni àdìsí ẹlẹ́ẹ̀kọkàndínní àádọ́ta abẹ́rẹ́ bàtà lánàá lè ta kàyínà àti gbogbo wa náà lápapọ̀ láwọn fi lè máa rí kí táwọn fi lè máa rí ládá tí ń bẹ́ mẹ́ ọlọ́run kọ́ mẹ́ta sí fún wa wa sallallahu ala sayyidina Muhammad wa ala alihi wa sahbihi wa sallim assalamu alaikum wa rahmatullah wa